السلام عليكم ورحمة الله وبركاته وأننا قوارا أتدعو قمنا ويا النبي محمد صلى الله عليه وآله وسلم بلا صيام لمن لم يبيت النية من الليل وصي صيام فنجوبة ما فرود نية ليتما سيكي ورنا لا وعي kóníkálukú tó fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀dá ni ìyá àmọ̀tọ̀lá ṣé ìgbà ti dà ní àyàn sọ́kí bẹ́ẹ̀ lọ bá sùn kò sí wàhálà kankan tílẹ̀ bá má lọ́la wọ́n máa bá sùn ìyá àmọ̀ rẹ lọ ìyẹn tó bá lọ já sí pé èèyàn tiẹ̀ láǹfààní àti jísàárì lẹ́yìn tá ní àyè ti báyàn sùn èèyàn ní ìṣòro níbi àti tẹ̀síwájú pẹ̀lú sùyàmù rẹ̀ ẹ̀sẹ̀láyé láàárọ̀ nípa bí sùyàmù Ramadan bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ànáwó lágbàá ama gbára alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam olùwà ẹlẹ́dàá wọn yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹsẹ̀ siyamu ramadan lọ́nà yẹn lórí gẹ́lẹ́ bá ti ṣe ṣe lọ́nà yẹn lórí àwọn tó ń ṣíwájú yín nítorí ká allah. Allah ò ní kankan ṣe pẹ̀lú oúnjẹ tẹ́ pati kò ní kankan ṣe pẹ̀lú àwọn omi tẹ́ pati kò sì ní kankan ṣe pẹ̀lú ọkùnrin àbókìnrin yín ṣùgbọ́n ní kẹsẹ̀ tí à ń pè ní soyam má jẹ má mu kó raró níbi ìbálòpọ̀ láti ìgbà tálùfájàrí òdodo bá ti yọ títí tó ń rún fi wọ̀ nítorí àǹfààní tara yín ni tẹ̀lé tatara rẹ̀ máa páyà Allah jíjọ́ ọ̀ràn yẹn siyamu ramadan ó tún wá nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam malaika jibril alayhi salam ó wá láwòrán èèyàn wọ́n wá ń ṣe béèrè nípa nǹkan tí islam kó sínú ọ̀kan nínú béèrè rẹ̀ qala fa akhbirni anil islam ó ní ajẹ́ pé fún mi nírò nípa islam anabi wa dárúkọ nǹkan márùn-ún pọ̀ ní islam. ó fi siyam Ramadan ó fi ṣe ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn orígun ẹ̀sìn Islam márààrún eléyìí tó túmọ̀ sí pé orígun ni ọkọjá bó ti ṣe ń pè orígun ló pọ́ mú lérò tí ó bá ti sí àwọn orígun tó mú i lérò dídàwó nílé bẹ́ẹ̀ ni Ramadan iná lórí lọ́dọ̀ alimam muslim anabi sallallahu alayhi wa sallam ó ní bóni alẹ́ ìsìláàmù alẹ́ àkọ́mùsìn lórí àwọn òpó márùn-ún la mọ ìsìláàmù lé o anabi wa dárúkọ sọ́mu ramadan ó fi sẹ́lẹ̀ karùn-ún eléyìí túmọ̀ sí wípé sọ́mu ramadan kò sí bẹ́ẹ̀ nìkan ti ṣe sọ wípé òun ọgbà wípé ń bẹ ní islam tí ọ̀sẹ̀ kò mùsùlùm ẹni tó bá tako gbígbé ọ̀kan nínú orígun ẹ̀sìn islam ṣèyá mọ̀ ramadan àbọ̀tako jíjọ́ ọ̀ràn ayà rẹ̀ eléyìí yóò jẹ́ ẹni tó ṣe kó ti kúrò nínú Islam téèyàn bá sì ń ṣe àmọ́ tí ń sọ wípé òun ọ̀gbà pọ́nra ayà ni onítàn ti pò kí bẹ́ẹ̀ ni tó bá ní mo gbà pọ́nra ayà ni àmọ́ tí ọ̀ma ṣe òun náà tó ti di pò kí torí ẹ̀ka sọ ara wa alimami zahabi rahimahullah ó ní téèyàn bá máa ma já sọ́mu Ramadan tí ẹ bá máa máa já ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ tó dá ẹ̀ṣẹ̀ tó sì dáhùn lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ju kápó ṣe zina lọ ẹ̀ṣẹ̀ tó dáhùn ó ju kápé ó jẹ́ ọ̀mùtí tó jẹ́ alámùpara lọ torí pé ọba àmàmà já ọjọ́ kan ní ọ̀sán Ramadan ẹ̀ṣẹ̀ ńlá lọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe pé ó ju ti ẹni tí ń ṣe zina lọ ó sì ju ti tí ń mutí àmupara lọ sheikhul islam ibn taymiya rahimahullah ó ní ẹnikẹ́ni tó bá fi lè já sùyàmù ramadan tó wọ́n á wò pé ẹ̀tọ́ ni olúwa ṣe lẹ́tọ̀ọ́ fún kó lè já bó bá ṣe wọ̀ wọ́n ní onítọ̀hún pẹ̀lú nǹkan tó ṣe yìí ó ti di kèfèrí ó léwu púpọ̀ kó sọ pé nǹkan tí ọ̀tọ̀ ẹ̀tọ́ ni fún wa eléyìí ọ̀sọ̀ yàn di kèfèrí torí ẹ̀sùn yàmú wa ẹ̀yà mójútó ẹ ká mójútó a ò gbọ́dọ̀ já. Ja a ò gbọ́dọ̀ máa mà já láì jẹ́ pé bóyá ìdíwọ́ kan ni mú wa fẹ́ ṣe bẹ́ẹ̀ tídìíwọ́ bá wà bí kápá ti ń bá a lọ látàárọ̀ aago márùn-ún lò làbá ń dákú là ń jí là ń dákú là ń jí kò ká jókòó ká ṣàpérò a ti mọ̀ pé kí ni mo dákú dájí ṣèyáàmù ni ẹfun ló ń jẹ eléyìí lọ ojú torí pé eléyìí tẹ́ ẹ bá wo ràn yóò kù <laughs> torí pé àwọn eléyìí kò nídìí pé bóyá ká sọ fún ọmọ àmàjà torí pé eléyìí òkú àti fẹ́ kéèyàn kú mọ́ wa lọ́wọ́ ọmọnì <laughs> ìsinyìí ẹnìkan ẹnìkan kó kàgà àwọn afẹ́ yọ àwọn ẹni tó wá mọ̀ nípa bá àti kó kàgà mẹ́ni tó bá kó bẹ̀ àwọn bá sọ pé àwọn onílé wọ kàgà wọn jáde nítorí pé a fẹ́ tàkàrà wíwọ kànga tó fẹ́ wọ̀ èyí tí ò lè ṣeé ṣe fún ọ láì jẹun a fẹ́ tàkàrà rẹ̀ gbẹ̀mí lànà torí délé kò burúkọ jẹun nígbà yẹn sọ àmàlà ìjẹ́bẹ̀ wọ́n sọ pé iṣẹ́ bíríkìlì alẹ́ ń ṣe iṣẹ́ yẹn sì lé pọ̀ fifty kg ní sìmẹ́ǹtì kò ní ṣe máa gbé bí àwọn ọ̀rọ̀ ní kọ́ lọ sí yìí sì sùn lónìí dandan kọ́ máa ṣiṣẹ́ lọ́sàn-án Ramadan yóò wọ̀ máa lọ ṣàkàṣù báyìí má ṣàtò lé o. mọ́sá tó lé o lọ́sá ti halal tó bá ti di pé bá lọ kọ́ padà síṣẹ́ ìrì sókè ọlọ́pàá ní a ah, ìdúró ọ̀sẹ̀ àádúró láàrin títì ọ̀tá tí mẹ́ta ń bẹ̀ ọ́ so wá iṣẹ́ iṣẹ́ ọ́fíìsì ní kò máa ní ìtàn nítorí pé ọ̀gbọ́dọ̀ ti torí eléyẹ̀kọ́ jáfe àmú rẹ̀ àbọ̀mọ̀ gbá olú ẹlẹ́dàá kọ́kọ́ àmà ṣe kó má bẹ̀sìn wa jẹ́ mọ́ wa lọ́wọ́ kó jẹ́ kí gbogbo ètò à ń ṣe kó ní ládàá kó má ṣe ní òtúbà ń tẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.